jó mo ti tàn bẹ́ẹ̀ la àràbà tó ga tó ga. As I step into this party, see this girl, she just the Judy. From the master to the east side, when she see me, she dey Allah. She call my name in one baba, in one baba, you too much, much. Waiting I go do. this party, they won't kill me. When they see me, then they hail me. All the ladies, then they kiss me. No, they don't me, my fresh lady. I'm a upper, then they call me. I get money, my fresh lady. No, they don't me, don't me, don't me. You must wait for this party. You must go down low. I don't go in the club, all the girls stand super lovely around here. <laughs> uh, um, Hello, ló kú. mọ́mí anybody ò kú èmi ni birthday mi so àwọn ọ̀rẹ́ mi kàn ní káwọn wá celebrate pẹ̀lú mi in fact mi ì tiẹ̀ wá wẹ̀ ọkàn ní surprise party ni but mọ́mí ẹ̀ ọ̀fọ̀ àwọn onílì try ẹ̀ ẹ̀ sanjẹ́ ẹ Yeah, yeah, yeah. Hey, hey, hey. ọwọ́ ṣe Hey, bẹ́ bí ọ̀yà báyìí náà ṣe pè fún mi. Oh, oh, ni sọ oríire bó ṣe ṣe ọlọ́ ìbùkún ni ẹni kí lóye tó gbájú tó gbẹ̀yìn mi rò pé o ti léèrè jáde rárá torí òun bẹ́ bí ọ̀yà báyìí ni àbọ̀ ìbọn ṣe rí ewúrẹ́ adé lẹ́gìrì lẹ́lẹ́mọ́lẹ́ wíṣkì mo bèrè tán lọ́wọ́ ẹ̀ adédàbútà kan lọ́wọ́ rí ìtàn máa ní olóṣì olódo irú wọn náà mọ̀wé ní kíláàsì èmi ò rí ẹ bá wí nàgàngàngàn yìí ni madam aṣáwó ni wọ́n ń ṣe ni ṣáṣáwó ló ń ṣe ni bó ṣe látòkè tó o bá ṣí gbogbo bíbá ilẹ̀ ní má wulẹ̀ jẹ́ kó débi ṣé ló bá yà gbẹ sí bàbá ìkọ́dẹ̀ wo fine girl ṣé ìwọ ilé níyà ń lé bí mo ṣe wo níyà mi ò lè jèrè ẹ alẹ́ ló bá bọ́ sí kò ti ta nǹkan tó níta gbogbo ibi tó gbé wáyé eléyìí náà mo wá rí ìwọ ń mú obìnrin ìwọ ń rán obìnrin <laughs> fẹ́mi ń rán obìnrin wọ́n ìwọ ń ṣe báwọn ń gèdì àbí mi ò rí ẹgbà tí mo wọlé àbí òun náà wèrè náà wá ń yọ̀ di sí ẹ báyìí wọ́n wá ń yẹ̀ jẹ́ ìwọ́n náà wá ń gẹ̀rẹ́ yìí ìwọ́n náà nílò náírà gàlátì àwọn tẹ̀ kọ́ bẹ̀rẹ̀ pé kí lorúkọ ẹ̀kọ́ sọ pé òun orúkọ tó sọ ẹ́ wọ́n ń ṣọjọ́ ọ̀bì ìwọ́n ọmọ gẹ́tọ̀ bí ẹni òun nídèsì ṣo níwèé ọjọ́ ọ̀bì mo bí ẹ́ ṣo ní olórí burúkú ṣo wá lẹ́yìn ẹ̀yin aṣẹ́wó skos ọ̀rọ̀ ayé yín wọ́n gbé wáìnì lẹ́yìn lọ́wọ́ wáìnì tí aláya yín ò mú rí ẹ̀ ń gèdì ó bá rí sáná rẹ́pù yín wọ́n bá mú yín wọlé ṣe rí láàrin ọkùnrin méjì ojú òtí ẹ̀ tì yín àwọn amú yín two by two lórí bẹ́ẹ̀dì wọ́n bẹ̀rẹ̀ sí ní kún yín lé ẹ wá náà fọṣẹ yín ya wọ́n dẹ̀ máa ń máa gbọ́ṣẹ́ yín ya bíbá ìwà kọ́ ìta náà ti máa gbọ́ṣẹ́ yín ya tí bá rọbínú ṣe bí màá pe ọlọ́pàá máa arrest gbogbo yín àwọn ìyá yá àgbà yín police station yìí tí ọba níyà màá ní káwọn ọlọ́pàá fi ṣe èrè táwọn ọlọ́pàá bá gbọ̀n bá ṣe táwọn lùbẹ̀ǹbẹ̀ yín ya tán wọ́n á ṣe wàá mú ìgò ìgò tí ò ní kankan nú wọ́n á fi ro iléeṣẹ́ yá bẹ̀rẹ̀ sí ní gbóná ẹjọ́ yín dẹ̀ kọ́ kànga náà ní gbogbo ẹ̀ àwọn olórí ibú òṣì pẹlẹbẹ ẹ ti gbọ́ tí ẹ bá bọ́ta ṣọ̀pọ̀ ọlọ́mọ pa yín ẹ ti bọ́ta ẹ ti tún ká ẹ ti tún ká ọmọ yẹn fẹ́ ṣọ̀pọ̀ ni ọmọ mi yóò fẹ́ jíkọ́ níjú o. mọ́mí burúkú dẹ ṣé ìjàmbá wọn jẹba pọnú bàbá dẹ lọ́wọ́ olórí burúkú má ṣàǹfààní olóṣì ewúrẹ́ ọ̀rá yìí ẹ ìwọ ń ṣọjọ́ ọ̀bì ṣọgbọ́n jùmọ̀ yá ẹni tí wọ́n ń ṣọjọ́ ọ̀bì mo bí ẹ ìwọ tó gbọ́n jùmọ̀ yá tó mọ̀ bóyá ó rà kìtọ̀ lọ gbé ẹ sí ìwọ ń ṣọjọ́ ọ̀bì aláìnúrònú ọ̀ráyé combination red and white versus blue o combination lójú ara ènìyàn òfo fine boy bọ́dì kan dá lásán yìí gbogbo ti rọ́ọ̀tì láìní ròòlù. ẹ wọ akọ wọn kọ́ fún wọlé fún wọlé tó àgbà tí mo sọ ní.